نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته نيت أسواجو بكي أبا ألاي إتمارالون وبانين القرآن الكريم بكي أبا دي بنا نيات ما تسواجو إن شاء الله تعالى سورة المائدة aya tí a ti dúró o náà ni aya 69 nígbàtí ọlọ́run ọba ọba dẹ́dà tó ń tọ́ka sí ìran àwọn èèyàn mẹ́rin kan pẹ̀lú pé ó ṣe àfitì wọn sára ẹ̀sìn àwọn ìran alákọ̀ọ́kọ́ humul mu'minun àwọn náà ni àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì gba iṣẹ́ tí ọlọ́run ọba fún rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbàgbọ́ àwọn ìran ẹlẹ́ẹ̀kejì humul yahud àwọn náà ni al-yahud lọ́lọ́run ọba fi sọ pé walladhina hadu àwọn tó ṣe wípé wọ́n pera wọn ní yahudi ọlọ́run ò sọ ẹ̀sìn kankan ní yahudiya àwọn ni wọ́n sàfitì ara wọn síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta umu sọ̀bì òun àwọn náà ni sọ̀bì òun wọ́n máa ń pè wọ́n ní sabians àwọn ẹlẹ́ẹ̀kẹrin umu nasara àwọn náà ni àwọn nàṣọ́rọ̀ àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ọlọ́run ọba jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní tó bá wù kó wá lórúkọ tẹ́ẹ̀rí ẹ̀ pera yín èyí tó kan ọlọ́run ni pé wala tamutunna illa wa antum muslimun orúkọ tí ọlọ́run bá sọ gbogbo ẹnikẹ́ni tó nígbàgbọ́ nínú ọlọ́run tó sì gba iṣẹ́ àwọn òjíṣẹ́ tó gbà gbọ́ muslimun lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ló pè wọ́n ìtumọ̀ muslimun yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó wá kó sí abẹ́ al-iman muslimun ay mu'minun lọ́lọ́wọ́n bá sọ man amana billahi wal yawmil wa amila salihan fala alayhim wa lahum yahzanun ìyá tí máa sí pé gbogbo ń tẹ́ẹ̀rí pẹ̀rẹ̀ ayín ẹ má ayé lẹ̀ o illa wa antum muslimun ayé mu'minon ayà yìí aṣàlàyé fún wa níjókò tó ṣáájú wípé àwọn èèyàn míì wọn a máa ṣe ayà yìí tú láti lè fi rinlẹ̀ wípé àwọn yahudi ọmọ àlìjẹ́nà ni wọn àwọn nasara ọmọ àlìjẹ́nà ni wọn àwọn sọ̀bí òun ọmọ àlìjẹ́nà ni wọ́n nítorí pọ́lọ̀wọ́n bá ti sọ wípé fala khawfun alayhim wala hum yahzanun eléyìí kìí ṣe túnmọ̀ rẹ̀ nìyà ẹ̀rí pé ṣartu jumlatun shartiyya òun ló wá lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba tó àwọn tí wọ́n gbàgbọ́ walladina hadu àti àwọn yahudi was-sabi'un àti àwọn sábáwá wan-nasara àti àwọn nasara ẹ̀rìkú wà tọ́lọ́ ń dákọ̀ yẹn tán wà ní man amana billahi ayé man amana billahi man amana billahi wal yawmil akhir wa amila àwọn tá a kàkalẹ̀ yìí ẹn kì í ṣe orúkọ ní wíwọ àlìjẹ́nà ara ọ̀ man amana billahi wal yawmil akhir wa amila salihan gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́wọ́n bá Allah subhanahu tó gbàgbọ́ tó sì gbọ́ ọjọ́ kan ìgbọ́ wa amila salihan tó sì ṣe dáadáa kí ni túmọ̀ dáadáa yìí tó sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala níbàámu sí bó ṣe wá lórí ahọ́n àwọn òṣìṣẹ́ tọ́lọ́run ọba rán fala khawfun alayhim irúfẹ́ àwọn wọ̀nyí kò ní sí ìbẹ̀rù fún wọn wala um yahzanun wọn ní ìbànújẹ́ kó bá wa kẹ́ wọn ó sì bá yọ́nú sí wọn ìgbà tí wọ́n ń ṣàlàyé fún wa lórí àyà yìí wọ́n ní in tí ọlọ́run bá ń sọ láàyè yìí walmaqsud ọ̀nà ni anna kulla firqatin amanat billahi wal yawmil akhir wa huwa al mi'ad wal jazaa'u yawmiddin wọ́n lóun náà ni gbogbo àwọn èèyàn ọ̀wọ́ àwọn èèyàn tí wọ́n bá nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nípa ọjọ́ ẹ̀san wà amilat amalan saliha tí wọ́n sì ṣiṣẹ́ rí kí náà ń pè níṣẹ́ rí al'imam ibn kathir alayhi wọ́n ni wala yakunu lè ṣẹ̀rẹ́ àti mohammadiya ó dìgbà tí iṣẹ́ náà tó bá dọ́gba pẹ̀lú tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì mú wá ó dìgbà tí iṣẹ́ náà tó bá dọ́gba pẹ̀lú tí ànábì mú wá ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn aliyahud àti àwọn anasara gbogbo wọn lápapọ̀ gbogbo tí wọ́n bá ń ṣe tí ò bá ti dọ́gba pẹ̀lú ṣẹ̀ríà eléyìí tí ọlọ́run fi rán ànábì sallallahu alayhi wa sallam pàápàá jùlọ nígbàtí ọlọ́run ti gbé ànábì dìde àwọn kọ́ ni ọlọ́run bá wúlá èyí ọlọ́run bá sọ pé wa amila salihan ayé muwafaqatu al'amalu alladhi yuwafiqu ash-shari'ata al-muhammadiyya kí n bí ta fi sọ eléyìí a rí pé al yufassiru ba'duhu ba'da alkùránì máa ń túmọ̀ ara wọn ni tí a bá dẹ̀ wo asiyaq alkùránì bí kùránì bí ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀rí pé ń ta tú yìí àwọn àyà tí ó tẹ̀lé yóò jẹ́ ká mọ̀ wípé ẹ̀rí náà àyà tẹ̀lé yàkùrù káfàrà lẹ́dínà kọlu iná lọ́wọ́l masíobin ìyẹn túmọ̀ sí pé ó bá jẹ́ yahudi ó bá jẹ́ nasọ́ra gbogbo tó ṣe tó fi lè lákàkú tó fi lè wà lórí mílà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala onan al'iman billah warrisalati al-muhammadiyya tí ó bá ti sí yẹn bẹ́ẹ̀ onítàn tàrẹ jẹ́ ìyẹn ló fa sí anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith ilé ìṣẹ́ ọlọ́run ọba tí káàkiri bá ń bẹ fún sọ wípé wọ̀lẹ́dì nafsu muhammadin biyadihi òjíṣẹ́ ọlọ́run ọba ní mo fi ọlọ́run ọba mo fi búra ọba tó ṣe wípé ọwọ́ rẹ̀ ni ẹ̀mí mi ló wà èyí ni ànábì sallallahu alaihi wasallam ahadun min hadhihi al-umma لا يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه أخرجه مسلم أنا صلى الله عليه وسلم أنا ابن والذي نفس محمد بيدي مفيانتي محمد في بلوري مفي برا لا يسمع بي أحد من هذه الأمة ẹnìkan kò ní gbọ́ nípa èmi Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ iṣẹ́ tọ́lọ́hun fi rán mi kí iṣẹ́ yẹn kó dé tí gbọ́ ẹ̀ min hadhihi al-umma nínú àlè umma yìí mal maqsud bil umma una ummatul ijaba aw ummatud da'wa ha ummatu ad-da'wa ìyẹn túmọ̀ pé umma tánàbí ń sọ bí kì í ṣètúmọ̀ rẹ̀ ní pé àwọn àlè umma rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá gbé ànábì dìde bá láyé mọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sọ pé la yasma'u bi ahadun min hadhihi al-umma ẹnikẹ́ni iṣẹ́ tí mo mú wáyé kò ní dé tí gbọ́ rẹ̀ kódà ànábì tó wá sọ wípé la yahudiyyun wala nasrani ìyẹn túmọ̀ pé yahudiyyun wa nasara من أمتي من الأمة المحمدية wọ́n fẹ́ wọ́n kọ̀ nítorí pé kò ní sí ànábì mímá lórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí iṣẹ́ tá a rán ànábì sallallahu alaihi wasallam tó sì dé tí gbọ́ wọn fún mayamut ó wá fẹ́ kí palàbá rẹ̀ ní àwọn iṣẹ́ mùsùlùmí tó kò tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam mú wa walam yu'min bílẹ̀bí ursiltu bihi kò wá nígbàgbọ́ sí nǹkan tọ́lọ́wọ́n bá fi rán ni nínú àkídà àdìsọ́kàn òun ò gbà òun ò gbà pé àkídà tó tawhid pọ́kàn ìṣòlò lọ́hùn ó gbà pé ó pé méjì ó pé mẹ́ta àbójú ọ̀sọ́pá nẹ́bí isa gan òun gangan lọ́hùn àbí nínú ṣẹ̀ríà ìtànẹ́sọ́lá àṣìlẹ̀ mú wa kò nígbàgbọ́ ní ẹ̀ anábìnrin illa kana min ashabi nar àyàfi kí onítọ̀hún kó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó wọ̀ náà àfọwà asheikh abdulaziz bin abdullahi bin baz alayhi rahmatullah kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó bá wa kẹwọn wọn ni man shakka fi kufri ahlul kitab ẹni tó ń bá ń ṣe iyèméjì wípé kèfèrí làwọn Yahudi àbí Nasara tó bá tún ṣeyè méjì lórí rẹ̀ wọ́n ní ìyẹn ìṣeyè méjì yẹn dẹ̀lílù ló jẹ́ ala nawaqidil Islam lórí nǹkan tí ó ń fi yé wa pé Islam ẹni yẹn ti mẹ́hẹ̀ kódà ó lè ba Islam rẹ̀ jẹ́ man lam yukaffir man kaffara Allah subhanahu wa ta'ala fa huwa mithluhu

lóde kí ṣartu wa pé man amana billahi wal yawmil akhir wa amila salihan yẹn tí màá kó kọtẹ́ rí ẹ máa jẹ́ ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn tọ́lọ́ ń gbé kalẹ̀ islam yẹ gangan oní òjì sábà bí wọ́wọ́ alìjẹ́nà ẹ̀kọ̀kan yìí níjókò tó ṣáájú asàlàyé ráńpẹ́ nípa asọ̀bìhún asọ̀bìhún اختلفت آراء المفسرين ọ̀rọ̀ علماء تفسير tafsir ó pọ̀ lórí wípé man humu sọ́ọ̀bì'un àwọn wo ni àwọn tá ń pè ní asọ́ọ̀bì'un a ṣàlàyé fún wa ọ̀rọ̀ tí ọ̀kan náà àwọn olùmọ̀ tafsir nínú àwọn sọ̀hábà anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn tabi'un tí wọ́n sọ a ní àfọwà mujahid wọ́n ní asọ́bíun wọ́n láwọn náà ni bainal yahud wal majus láàrin àwọn yahud àti majus ni wọ́n wà àwọn ni sọ́bíun bákanáà a tún olùmọ̀ tafsir tí wọ́n ní al-majus wọ́n ní al-asabi'un wọ́n ní ta'ifatun bayna an-nasara wal-majus laysa lahum din wọ́n láwọn ní àwọn kan wọn ò fara ṣe nasara ẹ̀sìn nasaraniya wọn ò sì fara ṣe ẹ̀sìn majusiya àwọn dúró láàrin wọn ò lẹ́sìn ṣùgbọ́n wọ́n létò àwọn fámí tún sọ àwọn nǹkan míì tó yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ kẹlmà sọ́bàá ní èdè lárúbáwá sọ́bàá bí ma'ana mala wàtàhàwàlá mala wàtàhàwàlá wọ́n ní túnmọ̀ rẹ̀ ni kéèyàn ó ṣẹ́rí kúrò níbi nǹkan kan kéèyàn ó níbi nǹkan kan tẹ́yẹ change sí nǹkan mẹ́ ló fi jẹ́ wípé àwọn lárúbáwá tọ́bá ní sọ bí ù lèèyàn wọ́n ní alẹ́dì tààrọ̀ká dìínà àbá ìhí wọ àjìdàdìhì òun náà lẹ́nu tó jẹ́ pé ẹ̀sìn kan tó bá ń lẹ̀ kò ṣe ìmí ló lọ ń ṣe gbàtánẹ́sọ́lọ́ àlọ́sọ́lọ́ tánẹ́bí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pèpè láàrin àwọn lárúbáwá maka àwọn ọ̀ṣẹ́bọ̀ọ̀lú maka ní dápà náà náà ní sọ́ọ́dí ò لماذا لأنه قد ترك دين آبائه وأجداده gbà ó ti fi ẹ̀sìn bàbá ńlá bàbá rẹ̀ tó bá ń lẹ̀ ó ti fílẹ̀ kò ṣe nǹkan mí lọ́lọ́ ṣe so láwọn afáà fi sọ wípé asọ́bìú láwú ma'anayan kọ̀dìyù fíìdù dhanb waqad yufid almadh wọ́n lè sọ láti lè fi yìnyàn fàmásàlán alladhi tahawwala min din al-batil ila din al-haq ó lè jẹ́bẹ̀ aw man tahawwala min din al-haq ila din al-batil ẹni tó fi ẹ̀sìn tó dálẹ̀ tó lọ yìn ẹ̀sìn tí ó dá láàyè sọ́ bí òní ẹni tó fi ẹ̀sìn tí ó dálẹ̀ tó ń yẹ ẹ̀sìn tó dá aláyò sọ́ọ́bíù náà nínú èdè ìyẹn ló fà á tí ọ̀rọ̀ àwọn àfáà tó fi pọ̀ lórí wípé mọ́nìhùmù sọ̀ọ̀bì òun àwọn wòlà ń pè ní asọ̀ọ̀bì òun ó ń bẹ nínú àwọn olùmọ̀ tafsir tí wọ́n ní qawmun kánú ya'buduna al-kawakib aw al-mala'ika wan a mujahidu sọ bẹ́ẹ̀ afáwà hassan sọ bẹ́ẹ̀ àbáwà ibn jurej àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n àwọn sọ bí ó nìyí awọn làwọn tí wọ́n bọ ìràwọ̀ tí wọ́n fún kí ní sọ bí wípé àwọn wípé gbogbo ẹ̀sìn tó wà àwọn wọ́n wá ń ronú wọ́n wá gbé ẹ̀sìn kalẹ̀ fúnra wọn wọ́n sì bìlá kìtàbín wọ́lá nàbí kò sí tíra kankan kò sí sáà nàbí kankan tí wọ́n lè tọ́ka sí wọ́n láwọn yìí àwọn ní sọ̀bìún àmì sọpá wọn sọ̀bìún arínú wọn tán sọ pé alladhina yaquluna la ilaha illallah wa laysa lahum amalun wala kitab wala nabi wọn náà sọ pé la ilaha illallah kò sẹ́ni jọ́ sí tọ́sí àfọlọ́ nìkan ṣùgbọ́n wọn ò gbà gbọ́ nínú ìwé kankan o wọn ò sì gba òjíṣẹ́ ọlọ́run kankan gbọ́ láyé tá a àwọn èèyàn bẹ́ẹ̀ náà wà wọ́n gbà pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ṣùgbọ́n wọ́n gbà wípé ẹ̀sìn Islam ọ̀nà kan gbòógì táwọn lárúbáwá tí wọ́n fi enslave ayé ni wọ́n gbà wípé ẹ̀sìn Christianity ẹ̀nà kan gbòógì ni táwọn èbó tá fi enslave àwọn yẹn ṣùgbọ́n lọ́dọ̀ táwọn ọlọ́run àwọn gbàpọ̀ lọ wà ṣùgbọ́n la yu'minun wọn ò nígbàgbọ́ pẹ̀lú òjíṣẹ́ kankan wọn ò nígbàgbọ́ pẹ̀lú ìwé kankan irú àwọn yẹn náà mina sabiin bá ṣe rá wọn míì nínú àwọn olùmọ̀ tafsir bá ṣe túmọ̀ as-sabiun afọ́n Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọn aslu sabi wọn ní ìpìlẹ̀ àwọn tá ń pè ní sọ̀bíún humulẹ́bí kọ́lẹ̀fà dínà àbá ihí wa àjìdáàdì afáṣẹ́ pé mínú fèmí àmọ́ mú wá nínú èdè ipá àwọn tá ń pè ní sọ́ọ́dé òun náà lẹ́ni tó ṣe wípé ó fi ẹ̀sìn bàbá ńlá bàbá rẹ̀ ẹ̀sìn tó bá ńlẹ̀ ó fi ẹ̀sìn ẹlẹ̀ kò ṣe ló fi jẹ́ wípé nígbàtà sàlẹ̀ síwájú lẹ́ẹ̀kan wípé àwọn kèfèrí ìlú Mẹ́kà ó kọtákọ́ pé ànábì ní sọ́ọ́dé kí ló dé ẹbọ táwọn bàbá ńlá bàbá rẹ̀ ń ṣe ọwọ́ adé olóòṣe àǹtà sọ́ọ́dé sọ́ọ́bì òǹdà bákan náà àrùn àwọn olùmọ̀ tafsir gẹ́gẹ́ bí afọ ibn Uthaymin bá ṣe sọ wọ́n lára yahudi ni wọ́n wà nínú ọ̀rọ̀ táwọn afáàmì tí wọ́n sọ wọ́n aláhádà lórí tí wọ́n sọ yìí fàyàkúnù àpfùhá alẹ́lẹ̀dínà hádú mìbábi àpfìlkọ́s alẹ́lẹ̀hàm wọ́n ní ìdí ni tó fi jẹ́ pé ìgbà tí ọlọ́run dárúkọ wàlẹ̀dínà hádú ó ṣe àpfù wọn pẹ̀lú sọ̀bí ọlọ́run ṣe átùfù sọ̀dìún pẹ̀lú àwọn wàlẹ̀dínà áádú wọ́n átùfù mímbábi átùfìl khas alàlám ìyẹn túnmọ̀ sí pé wà sọ̀dìún tọ̀ ifatún mínà yahudi wàlẹ̀dínà áádú wà sọ̀dìún gẹ́gẹ́ bọ́lọ́wọ́ ay arruhu min almalaika malaku jibril ọlọ́run ṣe atifu mada atifu alkhas ala al'am tanazzalu almalaika àwọn malaika ó máa sọ̀kalẹ̀ àti warruhu fiha àti malaku jibril alaysa malaku jibril min almalaika na'am huwa min almalaika khasu ni ruhu jẹ́ nínú amu almalaika وهذا يجوز في اللغة العربية nínú èdè lárúbáwá èyàn máa ń ṣe àtúfò ẹ́ alkhas alal'am dìnáàn lórí dìlálà lọ́gàwíyà yìí àwọn mìí sọ wípé a jẹ́ pé asọ̀bí òun tọ̀ ìfàtún nílì yahud ọ̀rọ̀ àwọn afá pọ̀lẹ̀lẹ̀ ṣùgbọ́n almuhim èyí tó súnmọ́jù wallahu ta'ala alam òun tọ́lọ̀ ń tọ́ka sí ń bí òun làwọn tó ṣe wípé àwọn sọ wípé àwọn ò tiẹ̀ ní ṣe ẹ̀sìn títẹ̀ lójíṣẹ́ kan àbí tẹ̀lé ìwé kan wọ́n wá gbé tòtí wọn kalẹ̀ wọ́n mú sọ bí o ọlọ́wọ́n bá wípé al-iman òun ló sọ wájú olùgbàgbọ́ òdodo pẹ̀lú àwọn orígun rẹ̀ lẹ́yìn al-iman al-amal nǹkan méjèèjì làwa fi ń jẹ́ mùsùlùmí tábà ní onígbàgbọ́ kí ló gbàgbọ́ ṣàlàyé ẹ̀ka mọ̀ lẹ́yìn ìgbà tó bá nígbàgbọ́ tán só ṣe tán àti lo òfin ọlọ́run sọ́ọ̀lẹ̀hàn sòyìn túnmọ̀ sí pé kókó méjì tí ọlọ́run fẹ́ ká dìmú bí ní pé in jó gbéyàn wọ àlìjẹ́nà al-iman wal-amalu sọ́ọ̀lẹ̀ ọlọ́run ò fẹ́ wo inú ìran tó ti àwọ̀ rẹ ṣùgbọ́n àlìjẹ́nà yìí kọ́kọ́rọ́ tó ní ẹlẹ́nu méjì náà ni kí lẹ́nu méjèèjì ọ̀hún al-iman wal-amalu sọ́ọ̀lẹ̀ eléyìí ni ṣókí ìta àfẹ́ká gbọ́yé nínú àyà yìí láti lè ká ìrújú kúrò fún wa nítorí pé nínú ìtawọn èèyàn máa ń tọ́ka sí ẹni tó bá ka ìwé àwọn orientalist wọ́n máa ń fi eléyìí justify pé kò sẹ́nìkan tí ò ní wà lìjẹ̀ náà gbogbo ọlọ́ngbọ́ kò pọ́lọ́ngbọ́ wọ́n wà lọ àyà yìí láti fi bá pẹ̀ túmọ̀ sí pé ìtukùtù nìkan tí wọ́n ń tó àyà tó آية àyà 70 آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريق كذبوا وفريق يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بما والله بصير بما يعملون آياتي أتلي الله سبحانه وتعالى أتن دور قدع sí àwọn tí a ń pè ní alìkìtà ẹ̀rí pọ́lọ́wọ́ bá lókè ó sọ ń pa yahudi àti nasara ọlọ́run ní laqad akhadna mithaqa bani israel àwọn ọlọ́run ọba àwa ti ṣe àdéhùn a gbé àdéhùn pẹ̀lú àwọn ọmọ israel wa arsalna ilayhim rusula a sì rán àwọn òjíṣẹ́ sí wọn àrán àwọn òjíṣẹ́ sí wọn ìyẹn túmọ̀ sí wípé àwọn òjíṣẹ́ tí ọlọ́run rán sí àwọn bànú israel kìí ṣe òjíṣẹ́ ẹyọ kan ṣoṣo wa arsalna ilayhim rusula àwọn òjíṣẹ́ tó jáde nínú àwọn ọmọ Israel ó pọ̀ anabi Musa ọmọ Israel ni anabi Suleiman anabi Daud ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn anabi Ọlọ́run banu israel ò wọn ìdí nìyí tó fi jẹ́ wípé ìbínú ọlọ́run ọba padà pọ̀ lórí àwọn ọmọ israel látara wípé wọn tọlọ́run lọ́n kó wà látàkúnú awwala kafirin bí ẹ má jò jẹ́ pẹ́yìn ọ̀kọ́kọ́ tọlọ́run torí ọba púpọ̀ jù ọlọ́run mélòó ló jáde nínú alárúbáwá náà ẹ̀rọ̀kan anábà Muhammad sallallahu alaihi wasallam àbí àwọn anábì mi wà sọ pé ìrìn alárúbáwá ni wọ́n tààrí lè sọ anábì mi tẹ́ pé ìrìn alárúbáwá lò náà anábì mọ́dá anábì sọ́lẹ̀ ẹnìkan ní Ismail ara òun kọ́ lárúbáwá ni lọ́dọ̀ àwọn ìran jùrùhùm anábì sọ́ọ̀lẹ̀ ló fi jẹ́ pé ní agbègbè Tabuk wọ́n ń pe àyíká ní mọ̀dá inú sọ́ọ̀lẹ̀ ní Saudi ibi tọ́lọ́run ti pa àwọn ìjọ anábì sọ́ọ̀lẹ̀ tó ti pa wọn rẹ̀ agbègbè Saudi tó níbẹ̀ wà almuhim àwọn tí wọ́n já òjíṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ nínú àwọn Banu Israel kọ̀ wá sí òjíṣẹ́ kan tọ́lọ́wọ́n ọba yóò ràn sáwọn ọmọ bàánú Israel àfikọ́lọ́wọ́n bá wọn ṣàdéhùn kí ni àdéhùn náà ni pé tí tó bá dé ṣẹ́ gbọ́ àwọn ò gbọ́ bá dé ṣẹ́ tẹ̀lé àwọn ò tẹ̀lé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala a sì fi àwọn òjíṣẹ́ tó pọ̀ àfi sọwọ́ sí wọn ara sí wọn ṣùgbọ́n kullama ja'ahum rasulun bima la tahwa anfusuhum gbogbo pàtàwọn òjíṣẹ́ wọn yìí tí wọ́n bá dé wá bá wọn pẹ̀lú nǹkan tí ò bá ẹ̀mí wọn dọ́gba bima la tahwa pẹ̀lú nǹkan tí ìfẹ́ ẹnu wọn ò faramọ́ fariqan kadhabu nínú àwọn òjíṣẹ́ wọ̀nyí àwọn kan bẹ nínú wọn tó ṣe wípé àwọn ọmọ Israel wọ́n pè wọ́n lópùrọ́ ọlọ́run ọ̀ràn yíṣẹ́ kankan ìrọ́lẹ̀ ń pa wa fariqan yaqtulun àwọn míì sì ń bẹ tí wọ́n rí pé táwọn bá pè ní táwọn lè ṣe ni pé káwọn ò dìlítì wọn káwọn pa so ìdí nìyẹn tó fi jẹ́ wípé afẹ́ká mú ẹ̀kọ́ mẹ́ta kan nínú ara yìí àdámọ́ ọmọnìyàn tẹ́ bá rẹ́ nìkan tó bá ní agbátiẹ agbátiẹ ìntọ́ ń sọ lásìkò yẹn ó bá fẹ́ inú rẹ̀ mú ní ìjọ́tọ̀ bá sọ nǹkan mí tí ó bá ìfẹ́ inú rẹ̀ mú kò sí orúkọ tí ò ní pẹ́ ọ́ nínú ìṣẹ́ṣẹ́ àwọn ọmọ ní àfikún

àwọn ọmọ mẹ́rin nìyẹn ṣùgbọ́n àwọn Yahudi àwọn ni wọ́n mọ̀ fi ọnu fàpẹ́ ọlọ́run tó bá ń rán nàbí mi yàtọ̀ sí eléyìí ni àgbà tánàbí mi bá tún dé wọn tó rí nǹkan wí tó bá ti dé pẹ̀lú nǹkan tí ò bá fẹ́ ẹnu wọn mu wọn ò nígbà ṣùgbọ́n tó bá dé pẹ̀lú nǹkan tí wọ́n ń fẹ́ ẹ̀rí páwọn náà kọ́ sí kí ni wọ́n kọ̀wọ́ ti lẹ́yìn wọ́n làwọn sọ̀pọ̀ ti ṣùgbọ́n jẹ́ tó bá sọ nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn eléyìí pọ̀ nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ẹ máa wo ẹ̀sìn wọn gbà gbogbo àwọn tó bá ní àwọn sọpọ́tì gọ́ọ̀mẹ́ntì kan ruling party ẹ máa wo wọ́n padà máa tún jà kẹ́yìn náà ni àbẹ́ẹ̀kọ́ ẹwà àwọn kan tán gbé APC rù lánàá bí àwọn arẹ́gbẹ́ bí àwọn ẹrùfà níbi lọ́pọ̀lọpọ̀ àjájú àwọn náà máa ń tó wà láàrin ara wọn bí ṣe máa rí nìyẹn lẹ́yìn mọ̀ pé aṣlù support yẹn náà mifak náà ni nítorí pé tí n ta bá ń ṣe tí ò bá ti bá ìfẹ́ inú tèmi mu tí ò bá ti fẹ́fọ̀ mi mi ṣe mọ́ ṣùgbọ́n tó bá ń fẹ́fọ̀ mi tó bá ń bá ìfẹ́ inú tèmi mu ẹ̀rí pé mi gan ní mọ̀ polongo kan yẹn ìyẹn kò sí nínú ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo àlùmọ̀mìnú òun náà ni pé yálà òfin ọlọ́run yẹn ó bá ìfẹ́ ẹnu wọn mú ní o kò bá ìfẹ́ ẹnu wọn mú ní o wọ́n ṣe tán láti tẹ̀lé àwọn aliyahud wọn nasara alukitab ìṣesí wọn nìyẹn ibi tí wọ́n ti máa ráǹfààní ìbẹ̀lẹ̀ ti rí wọn ìdí nìyẹn tí wọ́n fi máa tẹ̀rí ẹ̀sìn wọn bá kó lè ṣe déédéé ìfẹ́ ẹnu wọn lẹ́sìn ní gbọ́ pé mode of dress bó ṣe yẹ kẹ́ dress wà lè jọsìn rẹ o nítorí pé pásítọ̀ náà fẹ́ mọ wá bí obìnrin òun náà dúró àgbẹ̀jọ méjì mẹ́. ìjó àwọn ìjọ kan bẹ wọ́n jó wẹ́tẹ àwọn bíi kérí wọ́n ń jó subhanallah kàdíré kéni wọn ò ní stop ẹ nítorí wípé ó jẹ́ kí jọ ọmọ àti ni ó kọ máa kún ìfẹ́ ẹnu èyí tó bá ti bá wọn lára mu wọn fara mọ́ ṣùgbọ́n èyí tó bá dàbí ẹni pé kò bá wọn lára mu wọn tako wọn ò ní yọnu sí wọn ò ní fọwọ́ sí kódà wọn lè sọ pé òjìṣẹ́ ọlọ́run yẹgàn irọ́ ló ń pa ẹ máa wo àárín ara wọn náà àwọn tó bá ń sọ tó bá òfin mu wọn ì fẹ́ràn wọn láàrin ara wọn gan ẹmọ àwọn ẹlẹ́rìí ọ̀fìn ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù wọn ìsábà fẹ́ràn àwọn ẹlẹ́rìí ọ̀fìn àwọn náà fẹ́ dà gẹ́gẹ́ bí alùsùnà láàrin wọn tó pé àwọn ọ̀fẹ́ máa mú ẹ̀rí wọ́n fẹ́ di ẹ̀rí mú ṣùgbọ́n wọ́n fẹ́ràn gbọ́dọ̀ jẹ́ wípé ojú kan náà ni gbogbo ẹ̀ akàfi ṣàpèjúwe ọlọ́run ní àwọn bànú Israel gbogbo ìgbà tí àwọn òjíṣẹ́ tá a rán sí wọn tí wọ́n bá wá bá wọn kúlàmà kúlàmà ọlọ́run jẹ́ ká mọ̀ alàlìsìmọ̀rọ̀ríyà bí ó ṣe mọ́ rí náà ní gbogbogbà táwọn òtítẹ́ ìbá ti wá bá wọn bí máa látàwà àǹfóṣọ̀kùn wá àwọn kò fàríkọ́ yẹn a sì taqdimu maf'ulu bihi ni sáwàlálá àyè kazzabu fàríkọ́ nínú rúṣù nínú àwọn òjíṣẹ́ wọ̀nyí wọ́n pè wọ́n nírọ́ kókó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fàyẹ̀ tí ọmọ ènìyàn bá rí wípé àwọn fẹ́ dìbọ́ǹkì tó ń sọ tí wọn ò dẹ̀ ní ẹ̀rí láti fi dìbọ́ǹkì ẹ̀ wọ́n àtàkì personality ẹ̀ òpùrọ́ ni sẹ́mọ̀ pé ẹni tẹ́ ẹ pè lópùrọ́ àbí ká pè ní wèrè bó ti wulẹ̀ kọ́ sọ̀rọ̀ tó dáa tó mọ̀ wá ó dẹ̀ lè jẹ́ pé ló ń pa ọ́ torí ní òpùrọ́ ni ó lè jẹ́ pé sọkúsọ ló ń sọ sí bí wọ́n sọ pé ti ya wèrè rí wọ́n attack ìyẹn ló mọ́ ń pọ̀ lórí social media tán bá rí pé ẹnìkan ọ̀rọ̀ rẹ̀ ń wúlò ń sàwọn èèyàn láǹfààní àwọn kan ó kàn dìde wọ́n bẹ̀rẹ̀ sí máa attack personal jẹ́ láti lè já láti dọ̀tí kí n tí ń sọ yẹn kọ́ ni wọ́n fẹ́ dànù wọn ò lè tako tí ń sọ torí pé wọn ò lẹ́rìí láti fi dọ̀ ọ̀rọ̀ rẹ̀ nù wọ́n wà á lọ wádìí rẹ̀ wọ́n lè gbọ́ kó bẹ́yọ́ kọ̀yàwó kan rí wọn ò ní béèrè kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n wà á lọ kó àwọn kan yẹn wá gbogbo ọ̀nà tí wọ́n ò fi bà ní orúkọ jẹ́ tórúkọ bá sì ti bàjẹ́ n tí ń sọ yẹn kò ní ní àkàkùmá ìṣesí àwọn yahudu wa nasara òdìlé ẹlẹ́ẹ̀kẹta ẹlòmíì wa ń bẹ ẹ gbogbo ń tẹ́ fi bàjẹ́ ẹ̀ lè rí ọlọ́run mọ ẹ̀ lè lè ló ń ṣèṣì náà lè ní ọjà lè lè ló ọkọ̀wó owó dàrú ẹ̀ sọ ènìyàn ni wọn lọ́kàn wọ́n pé kò sí ní táwọn lè fi dí lọ́wọ́ tó ń ṣe yẹn ju pé káwọn pa lọ bọ́sí mọ́ sí sáwọn ànábì ọlọ́run wọ́n àtẹ́mtì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kó tẹ bá sọ pé kò rọ́lá ànábì tẹ bá ní wèrè ni ah, àwọn tí wọ́n mọ̀ náà ní àwọn alárúbáwá tí wọ́n ṣe mùsùlùmí àti amin là ń pè é kó tó dòjú sí ọlọ́run ẹni tó ṣe fọkàn tán ìyẹn náà fi rò pé kò sórúkọ tá a fẹ́ pè é tó lè mọ́ lára ẹ̀jẹ̀ apá ṣé ẹni tí mo wá sọ yẹn bó ṣe wà láti ìjọ tó ti pẹ́ nìyẹn bí ó sì ṣe máa lọ tálkì amòfin nìyẹn ẹmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ àfáà mi tí wọ́n ti terminate life wọn nítorí ọ̀rọ̀ politics ìgbé ah election tó ń bọ̀ yìí táfà yẹn bá wà láyé pẹ̀lú tó ń sọ yìí láti wọ̀ ní wọlé o ẹ̀dọ́gbọ̀n sí i ó sì lè jẹ́ èèyàn pàtàkì kan láàrin ìlú ìdí nìyà tó jẹ́ pé strategy ni láti lè pa ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò bá wa láàmú láti pa lẹ́nu mọ́ àkọ́kọ́ labeling theory ẹ̀sọ́ ló kọ tí èsì tiẹ̀ ẹ wá ọ̀ràn sí lọ́rùn ẹ̀dí fún parọ́ ma ẹlòmín bẹ èyí yẹn ọlọ́wọ́ là ń bẹ̀ kódà ara ah, bẹ̀ irú àwọn bá yẹn fún bẹ̀ tó pé the next step fún ọmọ rò ní wípé ìbò ń bẹ láyé ní ẹ̀dùn wọn pa ìṣesí àwọn Yahudi àwọn Banu Israel ó nìyẹn tí wọ́n bá sì lọ kà nípa protocolatul Yahudiya Jewish conspiracy ní tí mo ń sọ yẹ́ rí bẹ́ nínú ìwé wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní fàríkan ẹ́ kẹ́dàbù wọ̀fàrí kan yàkùtòlò ní tí mo sọ yìí náà ẹ lọ wo àwọn ṣíà oúnjẹ nínú òṣìṣẹ́ wọn láti nínú àwọn àfáà tí wọ́n sọ pé yahudi yahudu hadi ilẹ̀ umma òní wọn gbogbo nǹkan ni wọ́n mú látara àwọn yahudi àìmọye àwọn àfáà tí àwọn ṣíà ti padà nítorí pé wọ́n rí pé níbi táwọn àfáà yìí wà lókùrúgbà táwọn yẹn bá ń gbọ́ ọ̀rọ̀ wọn

àwọn lè mú jẹ tí fìtínà kankan ò ní tẹ̀yìn rẹ̀ sẹ̀ bó ti wulẹ̀ kó ma àwọn ní láníyàn wípé fitna wúná sharrun wà uquba wà hasibu ayé wà zọ́nù wọ́n gbà yí pé bá ti ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́nìkan kan mọ̀ wà hasibu wọ́n lérò wípé allah takuna fitna ayé allah takuna wara'ahu sharrun wọ́là òkò wà àwọn lérò pé táwọn bá ti lè yọ ṣe báwọn aburú kankan ò ní tẹ̀yìn rẹ̀ ṣe wọ́n sì perfect ẹ̀ débi pé ẹ̀ ní ronú rẹ̀ sí wọn tí ara ẹni bí ọlọ́run bá kó sọ wa níbi aburú wọn mob action wọ́n máa ń lò láti lè fi ṣe nǹkan tó bẹ́ ṣe lápòjúwe ń sìn nǹkan kékeré lè ṣẹlẹ̀ ládùúgbò kan tí ò yẹ kó dìjà bẹ̀tẹ̀ àwọn èèyàn kan ó máa mọ̀ ṣe nǹkan yẹn kí nǹkan yóò dìjà kó di wàhálà tó bá ti di wàhálà àsìkò tí wàhálà ń ṣẹlẹ̀ yẹn tí fìtínà ń ṣẹlẹ̀ yẹn ẹnìkan kulẹ̀ sí tájẹ̀tì ẹnìkan tó ń bá ti dìde direct ọ̀dọ̀ ẹni ẹni ọmọ lọ ó lè gbẹ̀mí ẹ̀ tábà wá gbẹ̀mí ẹ̀ wọn ò ní fura sóhun wọn ó dọ́rọ̀ yẹn padà sí pé àwọn tó dá wàhálà yẹn lẹ̀ wọn làwọn ni wọ́n ṣe nǹkan yẹn bí ọ̀rọ̀ fúlàní àwọn fúlàní ajínigbé àwọn fúlàní ẹ̀rì pé tí wọ́n bá wọ́n kidnap fúlàní náà Yorùbá sì ń kidnap Ìgbò kidnappers ọmọ ẹnu wọn ṣùgbọ́n wọ́n kọ́kọ́ lébẹ́ẹ̀lì nǹkan yẹn so that investigation wà ṣòro ló fi jẹ́ pé manhaj al-sunnah wal jamaa'ah ó fi tako protest nígbà bá ti gbé protest kalẹ̀ kódà kò sọ pá níyàn tẹ ní àníyàn dáadáa ni àwọn èèyàn kan aláníyàn burúkú wà ìjákẹ̀ ó dẹ̀ ti wà nínú òfin pé ẹ ń ṣe protest ẹ máa àtàkì wọn peaceful demonstration ṣùgbọ́n àwọn kan ó lo àǹfààní ẹ̀ láti ṣàbúrú so that láti lè fara pamọ́ tán bá fẹ́ mọ́ tírèsì nǹkan yẹn wọn ò ní rí tírèsì kàn wọ́n wọn ò ní rí tírèsì kàn wọ́n àbíkẹ́ nìkan kó jẹ́ olè ńgbọ̀ bá lọ ṣe jàǹbá nílé ńlé tó sàbúrú tán bẹ̀ tó bá fẹ́ máa lọ ó lè ju kìíní táwọn àwọn mìdílì táwọn fúlàní tán máa fi kọrùn yóò jùlẹ̀ yóò sì ju pọ̀pá tí wọ́n fi máa ń da màálù yóò jùlẹ̀ táwọn yàbá wá dé ó ah àwọn fúlàní ni ẹ̀rọ pa wọn ṣé tó bá ṣe wípé kìíní yẹn rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣé wọ́n wà á mọ̀ọ́mọ̀ jọ̀pá wọn lẹ̀ but wọ́n lè ju aṣọ tó máa ń wé mọ́rùn wọ́n jù lẹ̀ wọ́n jù ọ̀pá rẹ̀ sódà tí ẹ bá fẹ́ ṣe investigation ẹ̀ tí ẹ ní fura ó sì lè jẹ́ pé neighbor ẹni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí gan ló ṣe nǹkan ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wádìí lọ sí àdá àwọn fúlàní tán wà lérí àgbẹ̀yẹ̀wò ní àwọn fúlàní ni ẹ̀ rásọ wọn ẹ̀ rí ọ̀pá wọn àbí ká ṣe nǹkan tán ká ju id card kan sílẹ̀ ẹni tí ò mọ́wọ́ mẹ́fẹ̀ẹ́ ló fi jẹ́ kí gbogbo àwọn nǹkan báyẹn máa kíyèsí o id card rẹ sọnù lọ report ní police station lọ report ní police station tẹ́gbẹ́ nìkan lè lọ jalè yóò sì jù sílẹ̀ mẹ́ wọn ò ní tèrè fura sóhun ìwọ ni wọ́n máa ṣe kí ni o ni wọ́n máa wá káàkiri ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ni wọ́n máa ń pàfẹ́tì iṣẹ́ láabi ọwọ́ wọn yìí débi pé wà zọ́nù wọn a lérò wà hásìbù wọ́n lérò wípé Allah takuna fitna báwọn ṣe pàfẹ́tì iṣẹ́ yìí ẹnìkan ò lè mọ̀ páwọn làwọn ṣe aburú kan kò lè tẹ̀yìn ẹsẹ̀lẹ̀ sáwọn nínú iṣẹ́ wọn nìyẹn tí wọ́n ní training lérí ẹ̀ tán lẹ́kọ̀ọ́ lérí ẹ̀ at the level of individual ó ń bẹ̀ẹ́ at the level of nation country àwọn country mi ń bẹ ẹ̀ mọ̀ ara àwọn orílẹ̀-èdè míì tí ó mọ̀ bára wọn jà tí ó mọ̀ fa wàhálà àwọn gan ni wọ́n ń jà o àwọn kan ló ń ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ àwọn ẹni ó sì mọ gbégbésẹ̀ peace ìbẹ̀tì wàhálà yẹn kò lè tán àti tán bá dáwọ̀ rẹ̀ tó látọ̀dọ̀ tí wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún gbogbo àwọn àṣírí yìí fún wa ọlọ́run fa'amu wa sammu wọ́n dijú sódodo wọ́n fọ́jú sódodo bẹ́ẹ̀ sọ̀dodo fún wọn wò ní gbọ́ ìtafẹ́ àchífù yẹn interest wọn yẹn olọ́lọ́wọ́ bá wọn nínú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run ni thumma taba Allahu alayhim nígbà tó tún yá pẹ̀lú gbogbo láabi tí wọ́n tún ṣeun ọlọ́run tó gbà tuntun bá wọn nígbà tí wọ́n tún bá lọ bójúlẹ̀ kó ṣe láàbí sí jáwọ́ mẹ́ tọrọ àforíjì Allah ni fún ma'amu wàsọ́mù kẹsìrùn mìíràn lẹ́yìn ìgbà tí ọlọ́run tó foríjì wọ́n tán wọ́n tún kọ̀tínú wọ́n tún fọ́jú sáwọn àmì ọlọ́run wọ́n di tí ọ̀pọ̀lọpọ̀ nù wọn kẹsìrùn mìíràn àwọn tó pọ̀ nù wọn wallahu basirun bima ya'malun kò síbẹ̀ ṣe forí pamọ́ tó kẹ ni òun ní tó ní kálukú ń ṣe tí wọ́n bá ṣí gàgá fún wa tá a bá rí àwọn nǹkan míì tí ń lọ lábẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ẹ̀rọ ọlọ́run báyìí tá a bá rí nǹkan míì tí ń lọ lábẹ́lẹ̀ níbi ìdí tẹ́lòmíì fífẹ̀ ní ẹlòmíì ṣòfò ẹ̀rọ ọlọ́run báyìí kódà nítorí ipò ẹlòmíì lè rò pé á ah, ní ibi iṣẹ́ àsìkò tó ń fẹ́ rìtáyà ó ti ń súnmọ́ ṣùgbọ́n ẹni tó wà wájú yìí o ni wọ́n kọ́kọ́ fún ní promotion ṣáájú kọ́ńtẹ̀ tó promotion tó kan òun àsìkò tó ń rìtáyà yóò ti tó ṣùgbọ́n tá bá dìlítì ẹni tó wà wájú yẹn òun lòun ó bọ̀ sílẹ̀ irú bẹ́ẹ̀ pọ̀ lẹ́nu iṣẹ́ nas'Allah salamata wa al-afiya gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ní ṣe ara àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wallahu basirun bima ya'malu bẹ́ẹ̀ nìkan kan orí wọn ọlọ́run bá ń rí nǹkan tí wọ́n ń kathir alayhi rahmatullah wọn ni kuru ta'ala kì í ṣe níbi iṣẹ́ kọ́dà tó fi dórí ipò ìmáàmù nítorí pé tí kan ọ̀bá kú òkúkú ní jẹ ọlọ́pàá àwọn ìmáàmù lómi wa àmọ̀rò pé bàbá ìhókù kọmọ̀ kú bọ̀rọ̀ ó ti lo ọba mẹ́ta báyìí ẹ̀yìn lọ́rùn bàbá ti kú òde kan ni wọ́n lè fi poison tó ń jẹ rẹ̀ bàbá ti lọ́bá dé lọ́bá kú wọ́n yẹ lómi ibn wọ́n ni sọ fún أنه أخذ العهود والمواثيق على بني إسرائيل على السمع والطاعة لله ولرسوله àdéhùn tí ọlọ́run ọba gbé pẹ̀lú àwọn bànú Israel o náà ní pé ẹ máa gbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́nu ẹ sì máa tẹ̀lé àṣẹ wọn fanaqadu tilkal u'uda wal mawathiqa wọ́n tú àdéhùn yìí wọn ò tẹ̀lé wọ̀tẹ́bẹ̀rú ààrọ ahun wa àhùwà ahun níṣe ni wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu ara wọn wọ̀kọ́dàmú wa aláṣàrọ̀ ihe wọ́n gbọ́lá fún ìfẹ́ ẹnu ju òfin tọ́lọ́n lọ sàmáwá fákọ̀hún mínúha èyí tó bá bá ìfẹ́ ẹnu wọn mu nínú àwọn òfin ọlọ́run wọn ó gbà wàmà khalafahum rọ̀dùhù èyí tí ó bá ti bá ìfẹ́ inú wọn mú wọn dá padà wàlhádà kọ́ọ̀l ìdí ni tọ́lọ́wọ́ bá fi sọ wípé kullama ja'ahum rasulun bima la tahwa anfusuhum fariqan kadhabu wa fariqan yaqtulun wa hasibu wọ́n lérò wípé aláyàtàrà tábàlà um sharrun àlàmà sọ́nàrú wọ́n lérò wípé in táwọn ń ṣe wọ̀nyí pé kò ní lẹ́yìn wọ́n máa ń lérò bẹ́ẹ̀ kí ni tán fi máa ń lérò yẹn pé wọ́n máa ń pàfẹ́tì nǹkan yẹn tẹ́ẹ̀ ní fura báwọn ni wọ́n ṣe àwọn kan ń bẹ lágbàáyé tó ṣe pé àjọ yẹn ó kún fún aburú ó kún fún aburú iṣẹ́ táwọn ṣe yẹn wọ́n sì máa ń perfect iṣẹ́ wọn yẹn débi pé kò sí bẹ́ẹ̀ ṣe trace nǹkan yẹn tẹ́ trace rẹ̀ kàn wọ́n àfàwọn tó jẹ́ khabir nìkan ni wọ́n ẹ̀mọ́ dára yín láàmú àwọn yìí ni wọ́n ẹnjìníà tó ṣẹlẹ̀ wọ́n bẹ̀ ẹni tó bá fẹ́ kàǹpá wọn kó lọ kàǹpá wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kó yé wa wípé wàhásìbù àwọn tó máa ń ṣiṣẹ́ láàbì yìí náà bànú israel wọ́n máa ń lérò wípé allah yatarattaba lahum sharrun ala ma sana'u wípé aburú kan tẹ̀yìn rẹ̀ jáde kódà ẹnìkan ò ní mà ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé tẹ̀ bára wọn jà àti nǹkan kan bẹ́ńsálẹ̀ tí wọ́n sọ àwọn ẹ̀ ìgbà mí ń bẹ tálàáfíà tó bá gogò lágbàáyé àwọn kan wà tí wọ́n rí pé kò pé àwọn kálàáfíà wà àfikàn dẹ̀ dá wàhálà kalẹ̀ iye ẹ̀mí tó bá wá sọ̀n lórí ìyẹn yẹn ò kàn wọ́n láti lè jẹ́ káwọn aṣífò interest ti wọn afa ibn Kathir fatarata lọ́wọ́ ni wọ́n ń pa ìbínú ọlọ́run aburú yóò padà ṣẹlẹ̀ sí wọn látara tí wọ́n ṣe wọn ó tún wàhúwà annahum amu anil haqq àwọn wọ̀nyí wọ́n díjú sódodo wàsọ́mù wàsọ́mù wọ́n sì di tí fala yasma'una haqqan wala yaftaduna ilayhi wọ́n ò gbọ́ òdodo wọn ò sì ṣetán láti mọ̀nà látara òdodo thumma taba Allahu alayhim ayé mimma kanu fi lórí gbogbo àwọn kátà sí sẹ́yìn thumma ammu wa sammu ay ba'da dhalika kathirun minhum wallahu basirun bima ya'malun lẹ́yìn ìgbà tó tún yá àwọn tó tún pọ̀ nínú wọn wọ́n tún padà sí ẹ̀ṣẹ̀ àárọ̀ wọn ìntọ́lọ̀ ní ká má ṣe wọ́n tún padà síbẹ̀ wallahu basirun bima ya'malun ay muttali'un alayhim وعليم بما يستحق الإداية مما يستحق الغواية ọlọ́run kúkú nímọ̀ nípa wọn ẹni tí ó mọ̀nà ọlọ́mọ ẹni tí ò ní mọ̀nà látara wọn ọlọ́run bá subhanahu wa ọlọ́run kúkú mọ̀ àwọn olùmọ̀ tafsir ọ̀rọ̀ méjì ló wáyé lórí ọlọ́run wọn ta'ala tán wá nítọ́ gbogbo dárí sẹ́yìn àti bẹ́ẹ̀ mọ́ agbàtì rẹ̀ Musa àwọn olùmọ́tọ̀ sílùmí sọ pé ara bìrìsálẹ̀ ti Muhammad sallallahu alaihi wasallam gbàdọ́lọ́ ń gbá nípa sálámù dìde àwọn kan wọ́n jáwọ́ wọ́n gba tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àǹfààní ńlá ló jẹ́ fún àwọn ọmọnìyàn lórílẹ̀ a lè farapa láwọn àyè kan a lè ní kùdìẹ̀kùdìẹ̀ gẹ́gẹ́ bí ìjọmọnìyàn ṣùgbọ́n mọ́ lọ pàdé ọlọ́run ọba pẹ̀lú àwọn kan náà alayka an tatuba ila Allah túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ṣetán láti foríjìyàn kò sí bí ẹ̀ṣẹ̀ sí tóbi tó ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run nìkan sọ fún gbogbo àwọn ẹrú sọ̀hún onírà anábìsà sẹ́lẹ̀m kúl lè ìbáàdì alẹ́dínà asọ̀rọ̀fú alá àǹfọ́sìhìn látàkùnàtú min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ ọ̀hún ọlọ́run fòrẹ̀ jì sọ́látara àdílé ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa òkun ékùn kí o nínú ọmọ màánú rẹ̀ ibi tí wọ́n náà mà tó ti ń tẹ ìdọ̀ ọlọ́run ọba mọ́lẹ̀ ìwọ́n náà mà kò ní ìdíkájẹ̀ sọ fún ọ tètè lọ túbà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó foríjì ẹni kọ̀ọ̀kan àwọn tó ṣe tó ju continue ṣètọ́n ló ń sọ bẹ́ẹ̀ fún àtẹ́rẹ́ tó sọ bẹ́ẹ̀ rí pé ah òun fẹ́ túbà walakin ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ òun òrùpọ̀ lọ́run lè foríjì wọn torípọ́lá wọn bá sọ pé inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ fòrò rẹ̀ jiyàn tí yóò bá tó padà sí díẹ̀ mọ́ abẹ́lá subhanahu wa ta'ala ilé ìtì àgbọ̀ ọlọ́dẹ̀ kò ṣe wá láǹfààní وسلم تسليما سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته